alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi anzala dáa wa dáwà bi rahmatihi wa hikmatihi ọba tí ọmọ ń sọ ọjà kalẹ̀ àrùn kalẹ̀ bọ́bá ti sọ kalẹ̀ bẹ́ẹ̀ kìí sáàrùn nìkan lọ́wọ́ máa sọ kalẹ̀ nínú àánú rẹ̀ tó ní síwá wa dáwà à ọlọ́run tó wá sọ ìwòsàn rẹ̀ tí wọ́n jọ dé papọ̀ ni ọlọ́run ọba wa yìí ọba aláàánú ni kò ní fi àrùn kan sérí ilẹ̀ àfi kọ́lọ́wọ́n bá aláà kó fi ìwòsàn rẹ̀ síbẹ̀ wọ́n jọ máa ń dé papọ̀ ni yóò wá mú àrùn yìí kúrò pẹ̀lú ìwòsàn yìí lásìkò tó bá wù ọba yìí ọba tó yẹ ká dúpẹ́ fún ni gbogbo ìkéyà àrùn tó bá wà lérí ilẹ̀ ọlọ́wọ́n bá wà ọlọ́wọ́n bá aláà ọlágbára láti mú kúrò ọba tó wá àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá Ànábì wa Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó sì bá wọn ara lè àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀rọ máa yá wa nínú ẹ̀sìn ọlọ́run dá sílé ayé ayàtọ̀ láàrin gbogbo ẹ̀dá tó dá nítorí pé ọsọ tíra kankalẹ̀ fún wa tí ma ń tọ́ wa sọ́nà onílẹ̀ al-Qur'an al-Karim lókùgbà tá a bá ń ka tá a bá ń ronú sí tá a bá ń lò tá a bá fi ń ṣe atọ́ka wa a ní sọnù a tún máa wá fa àwọn èèyàn tí wọ́n sọnù a máa fa wọn sójú ọ̀nà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní kuntum khayra umma ọlọ́run bá ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ní èèyàn tó dájú àlèwúmà tó dájú lérí ilẹ̀ ó kúrẹ́jọ́ tẹ̀lé náà ẹ̀yin la mú jáde fáwọn èèyàn tó kù kí wọ́n máa kọ́sẹ̀ yín ta'muruna bil ma'ruf ẹ̀yin lẹ́ẹ̀ máa pàṣẹ dáadáa wa tanahawna 'anil munkar ẹ̀yin lẹ́ẹ̀sì máa kọ̀ bàjẹ́ lérí ilẹ̀ nítorí pé ẹ ti kàtẹ́rà tó ṣàlàyé bàjẹ́ tó sì ṣàlàyé dáadáa nítorí wà nínú kọ̀ránì pé a ṣe ń dáadáa wà nínú kọ̀ránì alukurani ní kọ́ máa tẹ̀lé lẹ́tà ọlọ́run ni tọ́lọ́run sọ̀kalẹ̀ láti sánmọ̀ fún wa ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa ọlọ́run gbéṣẹ́ kọ́ àwọn mùsùlùmí lọ́rùn ó ní ká máa tó àwọn èèyàn sọ́nà ọ̀rọ̀ lọ́wọ́ délẹ̀ yìí àdánwò ló délẹ̀ yìí kòrónà lọ́gbàlú kan yìí kódà kìí ṣe nàìjíríà nìkan gbogbo àgbáńlá ayé ni kí wá ní ojúṣe àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run ti gbéṣẹ́ fún wa kí lójúṣe wa nítorí pé àrùn náà ń gbọ́ sọ̀kalẹ̀ tán ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú ìmánì kò jẹ́ mùsùlùmí máa àrùn náà nígbà sọ̀kalẹ̀ tán ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kúrò nínú wàárí ó dé èèyàn burúkú àrùn náà nígbà tó sọ̀kalẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀rù àrùn náà ju ọlọ́wọ́n bá tó sọ àrùn náà kalẹ̀ lọ kọ́dà ẹlòmíì ti jákàn ó ti pokùnso ẹlòmíì ti rí bọ́lá tókè ẹlòmíì ti gbé nǹkan jẹ ipe a ó mú òun ó mú ìyàwó òun ó tún mú ọmọ òun kóun fẹ́ kàn kókó pokùnso kóun jábọ́ látòkè ó sì jábọ́ lóòótọ́ àwa mùsùlùmí àwa láàmọ̀ tún àwọn èèyàn ṣe yìí pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba wa nígbọ̀rọ̀ wá rí báyìí kí wọ́n lójúṣe àwa mùsùlùmí alákọ̀ọ́kọ́ òun náà ní ká lè mọ̀ pé almaradu yabtali Allahu bi àrùn tó gbòde kan yìí àtọ̀ọ̀hún àjàkálẹ̀ àrùn yìí ọlọ́run fi dán wa wò ní ìbáàdà òṣọ́lẹ̀hìn wa tọ́lẹ̀hìn ọlọ́run fi dán àwọn olùsìn lọ́hùn ọlọ́run fi dán wa wò ọlọ́run bá fi dán àwọn olùṣẹ́ lọ́hùn ọlọ́run fi jà wọ́n náà níyà ẹ̀rí àrùn yìí bí ń ṣe mú ẹni tí ń sin lọ́hùn ní mú ẹni tí ò sin lọ́hùn bí ó ṣe mú ọ̀rẹ́ ọlọ́hùn bẹ́ẹ̀ náà ní mú ọ̀tá ọlọ́hùn bọ́lọ́hùn bá fi àrùn dán ọ̀rẹ́ rẹ̀ wò ọlọ́hùn fẹ́ fi gbéga ni bọ́ bá kú okùnkùn ṣàyídì ni ó bọ́lọ́hùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni anabi ni alimataol ṣahidi anabi lẹni tí ọba bá àjàkálẹ̀ àrùn lọ tó jẹ́ pé mùsùlùmí sì ni tó nígbàgbọ́ onítọ̀hún ti di ṣàyídì ó ti di ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ọlọ́hùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àmọ́ àjàkálẹ̀ àrùn yìí tó bá fi mú kèfèrí lọ ah ó kù nínú ìdààmú kòrónà ọlọ́lẹ̀ bọ́ sí ọwọ́ ìyá ọlọ́run gbére kọlọmọ́sà wà bẹ́ẹ̀ gbogbo àwọn mùsùlùmí tó ti bá lọ ọlọ́mọ́sà bá ní kẹwọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wajibatul mùsùlùmí fi waqti maradi kòrónà àní kí ni ojúṣe àwa nígbọ̀rọ̀ délé báyìí ọlọ́run bá ti sọ fáwa tẹ́lẹ̀ ó sì dá wa lójú gbogbo wa àgbálẹ̀ lọ ìjàyà dé gbogbo wa pátápátá abẹ̀rẹ̀ sí sunkún sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní máa dáyà jẹ ayín wọlójú ọlọ́run ọba ní ebi ọmọ apá yín ebi tọ́lọ́run yóò máa pa wá òun náà ní pa wá lọ́wọ́ tá a rí kò sọ́gbọ́n tá a dà sí tẹ́lẹ̀ òfin ní pa láyé ọlọ́run ní mo ti pláàni ibi mọ́lẹ̀ ayé gbogbo yín lebi ó sì pa àsìkò tí ó wà pa yín nìkan lẹ̀ mà wọ́n náà sọ mílẹ̀ amúwáàlì ọlọ́run ọba ń jẹ́ wáyé ẹ lùsù àwọn owó yín ọ̀pọ̀lọpọ̀ yín èmi ọlọ́run ọba yín dá yín padà sẹ́yìn ẹ̀ ní lówó tó nǹkan mọ́ owó ẹlòmíì ọ̀tá pátápátá ẹlòmíì ó ti di olòṣì lẹ́nu wọ̀nba tí àrùn kòrónà bẹ̀rẹ̀ yìí ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ní òun gbowó lọ́wọ́ yín láwọn àsìkò kan ọlọ́run ògùn òní dáa padà mọ́ o àmọ́ ẹ máa palẹ̀ má gbà tí ọlọ́run ọba ó fi àìtó owó ná pa àwọn kọ̀ọ̀kan lára bí n bá pàyà ń pọ̀ mọ́ bí n pọ̀ mọ́ ń pàyàwó àbí kí n pọkọ àbí kí n pa fámìlì kan náà lẹ́ẹ̀kan náà ọlọ́run ọba ní yín máa pa yín bí èèyàn bá ti wá kú ẹ má pé kòrónà lọ pa mọ́ ẹni ọlọ́run ọba pa nítorí pé bí kòrónà ọba ṣẹlẹ̀ àsìkò tí ó kú náà nù tẹ́lẹ̀ ìjọ ta bù fún pé yóò kú náà nù tẹ́lẹ̀ kòrónà kì í pààyàn ọlọ́run ọba là ní pààyàn bọ́bá wá wù ó lè wá gbẹgbà sábàbí ásídẹ́ǹtì bọ́bá sì wù ó lè gbẹgbà sábàbí àrùn àjàkálẹ̀ àmẹ́ni tí pààyàn gangan ọlọ́ni anábì fi ni ẹ má máa sá káàkiri láàdùá ẹ má máa sá káàkiri ipe àrùn yóò mú mi àrùn yóò mú mi àrùn gan fún rẹ̀ kò lè mú yàn àfi kọjá pé àṣẹ wá látọ̀dọ̀ ọlọ́run látòkè sámà pé lágbájá ọyá ìwà àrùn báyìí ọyá máa ṣe sílá ọyá ìwà àrùn báyìí ọyá máa dà láàmú ẹ̀yọ́ máa yá mi nínú wa ọlọ́run bá ní wọ́n máa dánwà wò wọ́n samarat gbogbo oko yìí yóò da ọlọ́wọ́n bá ní láwọn àsìkò kan àádákò àníjèrè oko ó dòkó báyìí ó sì bọ́ ẹkún ó dé fáàmù rẹ̀ báyìí ó sì máa kàn mí lójú pé owó jóná o ọlọ́wọ́n bá ní mọ́tò rẹ̀ bàrà jẹ́ èmi ọlọ́wọ́n bá ti sọ fún ọ ọlọ́wọ́n bá ní ìmàdàn yíwò pẹ̀lú àwọn nǹkan tẹ́ ń gbìn ó bá ṣe sọ ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n fi parí ẹ̀ ọlọ́wọ́n bá ní gbogbo àdánwò tí bá wá fi kàn yín àwọn kan náà ni wọ́n padà rí dùnú wọ́n padà rábàyọ nínú àdáwò náà àwọn náà ni asọ́bìrò àwọn náà làwọn tí wọ́n ṣe sùúrù ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá ṣe sùúrù nígbà náà yìí bá dé ọlọ́wọ́n bá ní ẹ̀bà fún wọn nírò dùnú yìí pé èmi ọlọ́wọ́n bá ní tí mo gbà lọ́wọ́ wọn èyí fi dùnú rọ́pò rẹ̀ o ní tí torí ọlọ́wọ́n bá àlá ó fi dá wa wò ní ó mọ àwọn wo ni wọ́n máa ṣe sùúrù àwọn wo ni ò ní ṣe sùúrù alákọ̀ọ́kọ́ ojúṣe wa oníkàmọ́ fáwọn èèyàn sùúrù ìpè ọlọ́run ọba àlá ọlágbára kìí ṣe pọ́lọ́run ah ilé ayé ti fẹ́ parẹ́ o àrùn yìí òun ni ó pa wá rẹ ẹ má jákàn nínú àánú ọlọ́run ọlọ́run níbẹ̀ bá ṣe sùúrù fún wọ̀tọ̀ òun ẹ̀yìn yá mi nínú ẹ̀sìn wa mìnàníwá wilmarod ó wà nínú àwọn àjàkálẹ̀ àrùn tó jẹ́ pé yẹ̀mútù bí sábàbí al-adadul kathiru ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá wọn a máa kú púpọ̀ ikú yìí a máa dẹ́rùbà àwọn èèyàn àwọn èèyàn wá bẹ̀rù ikú wọn bẹ̀rù ọlọ́run tó dákú ká máa sọ fáwọn èèyàn yìí pé ikú gan ò lè dá àyàn pa àfi kí ọlọ́run ọba Allah kó fún kú pé kó àyàn gbogbo wa la wá ń bẹ̀rù ikú là ń sá káàkiri yìí àmọ́ àbẹ̀rù ọlọ́run tó dákú kọ́dà ẹlòmíì tún wà nínú ilé bọ́lọ́run ṣe tìwá mọ́lé tó dá wa padà sílé yìí ẹlòmíì tún ṣẹlọ́run nínú ilé náà ó sì bẹ̀rù ikú àmọ́ kò bẹ̀rù ọlọ́run tó dákú kọ̀mọ̀ pé ọlọ́run ọba aláàlẹ́ pààyàn láì farun ṣèyàn yọkàn pàṣẹ láti sánmà pé lágbájá kú ó sì kú láì ṣe pé kòrónà mọ̀ àyímọ́yé àwọn ẹ̀dá ọlọ́run tó ti kú lásìkò kòrónà yìí tó jẹ́ pé kìí ṣe kòrónà lọ wọn àsìkò tí wọn ọ bọ́ sásìkò kòrónà ni wọn ò sì láàrùn kòrónà la ọlọ́run pa wọn lásìkò tó wù wọn ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run àwa mùsùlùmí ẹ jẹ́ á bẹ̀rù ọlọ́run ká tó máa sọ fáwọn ẹlòmíì káwọn náà ká bẹ̀rù ọlọ́run nítorí tó bá gbà síláàmù ò lè bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní àwọn ń ṣe bí aláìgbàgbọ́ àwọn sákàkì ọlọ́run bá ní tabaraka allati biyadihi al-mulk ọlọ́run bá ní títóbi fún ọlọ́run bá tọ́jẹ́ pé òun lọ́lá ń bẹ lọ́wọ́ ẹ̀ òun làṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ wa huwa ala kulli shay'in qadir kò sí ń tọ́dá ti parí ọ̀ka alladhi khalaqa al ní ọlọ́run bá àyẹ́ mà òun ló dákú wal-hayata ìmá sẹ̀mí òun ló dá liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run bá ní mo dákú mo sì dá ìmá sẹ̀mí láti fi dán yín wò bóyá ara àwọn ẹni rè láàrin yín tí ó yí padà bóyá ẹ tún máa ṣiṣẹ́ rí ju bí tẹ̀sí tẹ́lẹ̀ lọ ọlọ́run ọba ó fi kòrónà ó fi dáyàjá yín kí àwa tí a bẹ ní ayé ká lè jòkó ronú ọlọ́run dá wa padà sínú ilé ká lọ lè ronú nípa ọlọ́run nígbà tí ń tọ́lọ́n dátàrí tí ń dẹ́rù bà gbogbo ayé tí ń mi ayé títì báyìí màláyíkà ọlọ́run bọ́lọ̀ bá wa ràn wa màláyíkà kan bóòlá yóò ṣe bọ́lọ̀ ń fara rẹ̀ tọ́rán màláyíkà ma kòkòrò bóòlù òun kà ṣe tó ọlọ́run ọba ní ikú tí mo dá yẹn àwọn èèyàn tẹ́lẹ̀ tí ń kú tí ń kú tí ń kú yẹn tí wọ́n kú àwọn èèyàn kú débi pé wọn ò rí bí wọ́n sì wọ́n sí mọ́ gbogbo mọ́ṣúárì wọn tí wọ́n máa ń kókò sí ibi wọ́n àwọn èèyàn sí mọ́ wọ́n wá àbádọ́ àwọn èèyàn sójú títì ẹ̀yọ́ máa yá ọlọ́run ọba ń jẹ́ òye wa pé kí ló dé ta wá bẹ̀rù kú tá bẹ̀rù ọlọ́run ọba tó dákú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní gbogbo àwọn tó ń pata tí wọ́n bá kòrónà lọ yẹn kọ́lọ̀mọ́jà wọ́n bá lọ ọlọ́run mo pa wọ́n torí ẹ̀yin tẹ́ amala bóyá ẹ̀ẹ́tùn ronú láti mọ títóbi ọlọ́run lẹ́yìn náà ẹ máa wá sin ọlọ́run lẹ́yìn náà wa èyí tí ò sí iyèméjì ń ni pé tí ayé bá ti wọnú ẹ̀ṣẹ̀ táwọn èèyàn kọ́ lọ́n sí mọ́ tí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run mọ́ tí wọ́n tẹ̀ láṣẹ àwọn tíra tá a sọ kalẹ̀ tọ́jẹ́ pé àwọn tá a wí yìí wọ́n tẹ̀ láwọn òjíṣẹ́ ọlọ́run mọ́ tọ́láwọn bá ní ká ń lọ tún tí wọ́n ń lò sí tọ́láwọn bá ní ká ń lò sí tí wọ́n ń gbọ̀ tún lọ tí wọ́n kọ́ lọ́n sí mọ́ tí wọ́n ka òfin ọlọ́run sí mọ́ tí wọ́n wá rúfin ọlọ́run lábẹ́ sámà ọlọ́run lérí ilé ọlọ́run ọba ọlọ́run ọba yóò wá dán wọn pẹ̀lú wàhálà kan wàhálà yìí ọlọ́run fi dán wọn wò yóò fi pa wọn rẹ́ nígbà míì sì ni ọlọ́run ọba Allah yóò dá àwọn àmì ìwò kò ní pa wọ́n rẹ́ wọ́n lè bá túbá látara àwọn tó parí gbogbo wa pátápátá a máa wá ronú kálukú ọmọ sórí sísè ipe kí ló fa àjẹkálẹ̀ àrùn yìí covid-19 kí ló fa coronavirus kí ló fa tó fi jí pé gbogbo àwọn ìjọba alágbára gbogbo àwọn èèyàn ńláńlá gbogbo àwọn ìlú tó tóbi àtàwọn ìlú tó kéré gbogbo wa pátápátá corona ò sì yàtọ̀ láàrin wa gbogbo wa ní hàn lé màlẹ́ kan gbogbo ayé làwọn èèyàn ti ń kú kí ló fà á wọ́n ní kò sáà tún máa dára wa láàmú ìtọ́ fà á òun náà ní àzọ̀nà ẹ̀ṣẹ̀ nítorí ọlọ́run ti sọ nínú àwọn àyà àtọ́pọ̀ ìpẹ́tẹ́ ìbá ti ń sẹ̀mí ìmọ̀ hàn yín léèmà yìí sì máa dà yín láàmú bọ́ọ̀ bá ń dọ́ lọ́run sọ ìgbìmọ̀ ọmọ ọmọ ọlọ́run ọmọ hàn léèmà ká tó wá pé ẹ̀ṣẹ̀ àjọṣe papọ̀ tájọ panupọ̀ fi bá wa wí gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ìjọ àná àwọn ìjọ tó ti lọ tí ọlọ́run bá ń ròyìn sínú kùránì ipe wọ́n ṣẹ̀ lòun fi pa wọ́n rẹ́ ọlọ́run sọ sínú kùránì kó fi káwa lẹ́kọ̀ọ́ káwa ọmọ sí ni ọlọ́run bá aláàgbé tàwọn olóríire wa kálí bá máa ṣiṣẹ́ rẹ ọlọ́run gbé tàwọn olórí burúkú wa káwọn bá sórí burúkú ìta àwọn ìjọ kọ̀ọ̀kan ṣe tí ọlọ́run bá aláàfin rọ̀jò ìyàlẹ́ wọn lẹ́rí tó fi pa wọ́n rẹ́ gbogbo ẹ̀ làwa kó papọ̀ gbogbo àwọn iṣẹ́ bú táwọn ìjọ kọ̀ọ̀kan ṣe ọ̀kọ̀ọ̀kan náà làwọn ṣe o tọ́lọ́run fi wá rọ̀jò ìyàlẹ́ wọn lẹ́rí tó fi bá wọn wí gbogbo àwọn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí pátá ìlàwà kójọ lérílẹ̀-èdè ayé lè ní tá à ń ṣe pẹ̀lú ìdarí àwọn ìbò àwọn ìbò ni wọ́n ṣáájú wa àwa tẹ̀lé wọn ọlọ́run ọba ó ní nǹkan yí ọ̀dà ẹ má ṣe lérí lẹ́mí ọlọ́run ní nǹkan yí ọ̀dà ẹ má ṣe lábẹ́ sánmà mi àwa àtàkù ìpè èyí tọ́lọ̀ ní a má ṣe gangan ni láà má ṣe àwọn òyìnbó wọn wá gbà wájú wa ń bẹ̀ má kàwé sórí ibú o ọlọ́run sọ̀rọ̀ òyìnbó sọ̀rọ̀ ọmọ wa gbé yẹ̀wò láàrin ara wọn al-khaliq wal-makhluq al-qawi wad-da'if alágbára ń sọ̀rọ̀ ọwá ń tẹ̀lé ọ̀lẹ al-hayyu wal-mayyit ní alààyè tí ò ní kú láéláé òun ní ń sọ̀rọ̀ ọwá ń tẹ̀lé òkú tí ó padà kú ọlọ́run ọba aláàgbé ìlànà kalẹ̀ àwa ní ìlànà àtàwọn ẹ̀dá ìlànà tẹ̀lé òun náà lọ bá wa débi adé léyìí tá a rán lọ́wọ́ yìí ẹni bá ní wàhálà ò ti dé àǹtara wa ni wàhálà ti dé lérí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tó wà nínú ilé wàhálà ti wọ gbogbo ilé iṣẹ́ kọ̀ọ̀kan tó wà láyé wàhálà ti wọnú sẹ́mi ẹnì kọ̀ọ̀kan wa àfi kọ́lọ́wọ́n bá là wá kó ń bẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ yìí ńlá lọ́lẹ̀ túbá ń bẹ̀ nítorí pé àwọn ọ̀já kan nínú àánú ọlọ́run ọlọ́run padà mú kó torí ọlọ́run ọba rahman ni ọba oníkẹ́ ni wàdúùdù ni ọba ni latifu ni ọba aláàánú ni jawadu ni ọba àfóhùn ni ọba ti sàmójúkó ọlọ́run lágbára kọ́ sàmójúkó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ni wa ma asabakum min musiba ọlọ́run ọba ní gbogbo musiba tó bá bá yín àdáwò tó bá jálù yín fabima kasabati aydikum ọlọ́run ọba ní iṣẹ́ ọwọ́ yín náà ni ẹ̀yin náà lè fà á nígbà fà á tó bá dé pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ mo fẹ́ fi jẹ yín yà yóò le jù bá ń lọ tó bá dé pé gbogbo ẹ̀ṣẹ̀ tá lọ́wọ́ fi jẹ wá yóò le ju kòrónà yìí lọ ọlọ́wọ́n bá ní ti bá jẹ yín pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan ẹ̀ lè mọ̀ pé mo kàn bá yín wílé rí díẹ̀ ń ni ọ̀pọ̀lọpọ̀ èyí tó kù èmi ọlọ́run ti sàmójúkò fún yín àwa bẹ̀ẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ tí ń jẹ́ àfòwò ọlọ́mọsá ìsàmójúkò fún gbogbo àgbáńlá yìí lọ́wọ́ báyìí ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run torí ẹ̀ pa àwọn àjọ kanrun táwa ń ṣe tá lọ lè túbá ń bẹ àwa mùsùlùmí láti lédi àwọn èèyàn tó kù torí àwa la nǹkan mọ̀ àwọn tó kù wọn dá nǹkan kan mọ̀ òun náà ni aṣẹ́ríkù billah ìmáṣẹ́bọ̀sẹ̀ ọlọ́run ojúbọ wa nínú ilé wa nínú ìjọ wa nínú abúlé wa nínú ẹbí wa nínú yàrá wa lẹ́ǹkùlé wa ẹja ló lè káńsù rẹ̀ èyí tó fi kọ́ èyí mọ́lẹ̀ ẹ ọkàn sọ́dọ̀ ọlọ́run nìkan ànábì inú òpin gbogbo àwọn àjọ rẹ̀ ó ní ẹ má fi nǹkan mí kún ọlọ́run ọba lẹ́ni tẹ́ máa sìn lẹ́ni tẹ́ máa wára lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ Allah tó dá yín yẹn òun náà ní nǹkan bẹ̀ lọ́wọ́ ẹ̀ òun náà ló lè ṣe é ó wá sọ fáwọn ọjọ́ rẹ̀ wọ́n láwọn ọ̀gbọ́ wọ́n lẹ́bọ̀ làwọn máa ṣe ọlọ́run fa fatahna abwaba as-samaa ọlọ́run ọba ní àwa sọ fún náà wọ́n ń rọ̀ every rain wafajjarna al-ard àtúnwá sọ fún ilẹ̀ náà pé ìbáwá la dáwọ̀ ọlẹ̀ ọya gbogbo omi tó wà nínú rẹ̀ pátá ọya tì jáde faltakalma ọlọ́nà kọ́ máa jáde ní àwọn ibùyọ rẹ̀ faltakalma ọlọ́run ní omi òkè àti ìsàlẹ̀ méjèèjì pàdé àwọn kèfèrí ẹlẹ́bọ àwọn ń bẹ láàrin méjì ọlọ́run bá ní àníkómi ó pàdé alá amòrin kọ̀tẹ̀kùtẹ̀lẹ̀ lérí àṣẹ tá a pa àtọ́jẹ́ pé àti parí ẹ̀ pé ẹ̀yin o omi lẹ́ẹ̀bà lọ wọ́n sì bomi lọ ànábì Nuhu àtàwọn tí ò ju bí etí lọ lọ́lọ́run là kó mbẹ́ ẹ máa ya omi ọ̀kan náà àwọn ọmọ ogun ọlọ́run bíi kòrónà náà gbogbo àwọn ẹlẹ́bọ bàbá fẹ́ bọ́lá àfọ̀hún jálàbí àfọ̀hún níyẹ̀pẹ̀ àfọ̀hún oníṣẹ́rẹ́ kòrónà yóò kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ lọ́lẹ̀ tún àárín ni àdìjúrí àtọ̀ alàlá kéèyàn láyà sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ní ẹgbọ́ tí wọ́n máa sọ pé alófin ọlọ́run ọba ò ṣe é lò mọ́ òfin àwọn òyìnbó òun ló dájú òfin ọlọ́run lọ àwọn èèyàn láyà sọ ọlọ́run débi pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó má pèjúwe wá lára ìjọ ànábì sọ́lẹ̀ ànábì sọ́lẹ̀ nínú àpáta ànábì sọ́ọ́lù ń sẹ́gbà wọn láwọn ó gbà ràǹkúnmí sì jáde láàyè nínú àpáta ọlọ́run ọba ní ràǹkúnmí yóò máa mú méjọ kan èyí náà máa mú méjọ kan nínú odò tó wà ńlẹ̀ nínú kànga tó wà ńlẹ̀ ẹ̀jọ̀ máa pin ọmọ mu ni ìjọ kan ràǹkúnmí ó mú ìjọ kejì ẹ̀yìn lẹ́ẹ̀mú wọn láwọn gbà bẹ́ẹ̀ àwọn gbọ́ bẹ́ẹ̀ fúnra ara wọn náà wọn wá láyà láyà lẹ́yìn ìgbà tí wọ́n ti bọ́ lọ́n sàdéhùn kazaba ni samodi bitọ̀kọ̀ wá a ọlọ́run ọba ni àwọn samodi wọ́n sì pè ọlọ́run ọba nírọ́ pẹ̀lú ìwà abú tó wà lọ́wọ́ wọn ìfìmbá àti àṣìkọ́ ha wọ́n gbé ọ̀kan dìde nú àwọn olórí ibú àárín wọn wọ́n ní kọ́lọ́ lè pa rànkúnmi fàkọ́lá aláhùn rasulullah bẹ́ẹ̀ lòdìṣẹ́ ọlọ́run ti sọ fún wọn pé náà kọ́tàlá rànkúnmi ọlọ́run nílé yìí ò kìí ṣe rànkúnmi lásán o wọ́n sọ pé yáà omi tí ó máa mú ìmá mú mi o ẹfílẹ̀ sí fomi tí ó máa mú lẹ̀ o fàkàtàbù wọ́n ní ọlọ́run ní àwa aran ìyà sí wọn látòkè sánmà ọlọ́run bá ní adámúdámà wọn ahlakahumullah ọlọ́run la pa wọn pẹ̀lú ẹsẹ̀ wọn fasawaha wala yakhafu uqbaha ọlọ́run ní ìyà náà kárí gbogbo wọn kọ́dà òun ọ̀bẹ̀rún tí ó ṣẹlẹ̀ lẹ́yìn náà ẹ̀yẹ́ miami nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan táwọn àjọ àkọ́kọ́ tí ó ṣe tọ́lọ̀n pípa rẹ̀ òun náà ni aluwaati kọkùnrin àtọkùnrin kan máa bára wọn lásìpọ̀ kọkùnrin àtọkùnrin kan máa ṣe márèjì láti dẹ̀yìn lẹ́yìn ìbò sọ̀mọ̀ pé gbàtà dáwọ́ yẹn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ìbò náà ló ti bẹ̀rẹ̀ sọrí àwọn là ń tẹ̀lé ń sìn gbogbo pátápátá ìbò là ń tẹ̀lé ẹ̀rẹ́ lómi yóò borí ẹ̀rẹ́ lómi oye yóò ní rọgbà ẹ̀rẹ́ lómi yóò ní mùsùlùmí lòun gbogbo ọpọlọ yahudi ọpọlọ nasara ni ọlọ́wọ́n bá ní ẹ dẹ̀yìn lẹ́yìn wọn nínú a àwọn ń ọ̀sọ̀ fáwọn àjọ rẹ̀ ó ní ọlọ́wọ́n bá ní ẹ̀yàn ọkùnrin má fẹ́ra yín ọkùnrin àtobìnrin ní má fẹ́ra wọn wàlẹ́mà jẹ́ àmúrúnà ọlọ́wọ́n bá ní wọn gbọ́ nígbà tí àṣẹ wá dé jẹ́ alìnà àlìyà àsáfìlàhà àwọn ọlọ́wọ́n bá àwa sọ òkè wọn aṣọ dilẹ̀ aṣọ lẹ̀ aṣọ dòkè wọ́n àmọ̀tọ́rin àlẹ́ àhìjáratan ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n ọkùnrin àtọkùnrin tán bára wọn lásìpọ̀ ọlọ́run ní àwọ̀ sọ òkúta kalẹ̀ àròjò òkúta lé wọn lérí mínsì jíìlì mọ̀gòdì tó jáde láti inú inú ná tó gbóná bí ṣe ń bà wọn lérí báyìí ni wọ́n ń yọ sọ fún wa pé gbogbo ìjọba ayé náà pé ọkùnrin láti ọkùnrin wọ́n akọ ajá àtakọ ajá ti lera wọn kájọ kan wọ́n rí akọ ẹran tí wọ́n lera àkùkọ àtàkùkọ ìlera wọn kà abo adìẹ àti akọ adìẹ ni wọ́n máa ń fẹ́ra wọn àwọn ẹranko wọn tó wá nílà aka ìdùn yìí lọ nínú àwọn àdánwò tí akóṣinlé ayé lẹ́ni tí wàhálà fi dé nítorí pé ẹjẹ́ àlọ́lẹ̀ chẹ́kì ara wa ọlọ́run ní bínú sí ìlú kan àfikọ́jẹ́ pé wọ́n ti ṣe é wọ́n ti ṣe é wọ́n ti ṣe é tẹ́ níwájú ọlọ́run nínú ẹni azina ẹ̀mọ̀ tí wọ́n ń pè ní azina òun náà ni kọ́ máa bá ẹni tó so yìgì lásìpọ̀ lọ́kùnrin àti lóbìnrin lásìkò ìbánilásìkò ti sìnà anábì ní lam tazhar al-fahishatu fi qawmin qat anábì ní sìnà ò ní gbajúmọ̀ láàrin àwọn ìjọ kan hatta yu'linu biha tó fi wá di pé wọ́n tún wá ń ṣe é níta wọ́n tún wá ń ṣe é lójú àwọn èèyàn wọn ò fi bò mọ́ wọ́n tún ṣẹlẹ̀ aṣẹ́wó kalẹ̀ wọ́n tún gba láńsẹ̀sì lọ́dọ̀ ìjọba ipe aṣẹ́wó làwọn ṣe ń bì ìjọba fọwọ́ sí gbogbo ẹni wọ́n fẹ́ sàṣẹ́wó kò ní ìdíkẹ́rù ọba kó tó ṣe wọn ò sí ń kọ̀rọ̀ mọ́ anábì láwọn àjọ kan ní tara bọ́rù ṣe bú bẹ́ẹ̀ ilẹ̀ afáṣàfihàn tọ̀hún àfikọ́lọ́ wọn sọ àjàkálẹ̀ àrùn kakalẹ̀ wọlé àwùjá o àfikọ́lọ́ wọn sì sọ ibi kalẹ̀ alẹ́tì lamtakun fi àṣìláfihàn alẹ́dínà mọ́dọ̀ nínú àwọn àrùn tí wọn gbókò ẹ̀rí nínú tàn bàbá wọn nínú àwọn ibi tí ọ̀pá wọn rí tí wọn gbókò ẹ̀rí tí wọn gbọ́rò ń pa ẹ̀rí nínú àwọn ìtàn àwọn bàbá wọn tó ti ṣáájú wọn ó délẹ̀ nísìnyí àbí ó délẹ̀ gbogbo àwọn aráàlú ìta àkọ́kọ́ sọ fún àwọn tí wọ́n ń darí wa ní pé kán dàpọ̀ kán gbogbo bí wọ́n ti ń kán bá wa kó lẹ̀ nítorí pé bí kòrónà yẹlẹ̀ yìí bá lọ tá a bá padà sí máa ṣe ṣìnà àdánwò míì tún ń bọ̀ nítorí pé máa ń fa àdánwò ni òwò náà wo bó ṣe tó tẹ́lẹ̀ wo bó ṣe máa ń sìn bọ́rọ̀ rẹ̀ ń da tẹ́lẹ̀ bó ṣe ń torí ṣìnà máa ń da ọ̀rọ̀ ọ̀rú ìmọ̀ ń fẹ́ bí ìsì máa ń fa àrùn àríbá ní àwọn nǹkan tí ọlọ́run máa ń torí ẹ̀ bínú sílẹ̀ ayé léyìí tọ́jẹ́ pé lónìí àwọn òyìnbó ṣáájú wa àwa náà tẹ̀lé wọn òun náà ní ká máa gba interest lérí owó tàbá yáyàn Islam oníbùnyàn lówó bọ́ọ̀ bá lè bùn yá a lówó iye tọ́ yá náà ní kó ṣe ta padà bọ́ọ̀ bá lè sìn yẹ ẹjọ́ máa ṣòwò ẹjọ́ máa ṣòwò ẹjọ́ máa pín èrè tọ́ bá wà ẹ lè bẹ̀rù ọlọ́run ọba kẹ́ẹ̀sì lọ́dẹ̀ jìnnà sí owó rìbá owó èlé interest ìkọ́ntọmọmìnì tẹ́ bá jẹ́lu gbàgbọ́ òdodo lóòótọ́ ẹ jìnnà sí ọlọ́run ẹ jìnnà sí ọlọ́run ọba ni ẹ má súnmọ́ fàyín lam taf'alu ọlọ́run ọba níbẹ̀ ìbá wa gbọ́ tẹ ní interest lẹ́ẹ̀mà ya ẹ sì máa san fáwọn èèyàn owó èlé lẹ́ẹ̀mà ya owó alájẹmọ́sùn owó nàpọ̀ ọlọ́run ọba ní fa'adhanu biharbin ọlọ́run lémi gangan ní ìbàyín jagun ń jà yín lógun ọlọ́run lóun fẹ́ jà ọ lógun ò tún béèrè pé bọ́lá ọlọ́run fẹ́ gbàyọ ìgbọ́lá ọlọ́run ò lè gbàyọ sí ọ ọba tí wọ́n pàṣẹ látọ̀kẹ́ sánmà pé kí wàhálà ọmọ bá ọ kádàáwọ̀ ọmọ bá ọ gbogbo apáta ẹja fi owó èlé lẹ̀ yìí máa ń fa tọ́lọ̀ fi máa bínú sílò gbogbo àwọn tí wọ́n ń gbowó èlé lọ́wọ́ wa ń lo ìbò gbogbo owó èlé tí wọ́n ti gbà láti bíi twenty years thirty years hundred years ọlọ́run fa gbogbo ẹ̀ ńlẹ̀ láàrin oṣù kan láàrin oṣù méjì trillions of dollars ó ti lọ láwọn ìlú èbó ọlọ́run gbà padà gbogbo owó kówó tí wọ́n ń gbà káàkiri lọ́dọ̀ àwọn èèyàn owó èlé owó èlé owó èlé gbogbo ẹ̀ lọ́lọ́run ti fanlẹ̀ padà ìṣẹ́jú mélòó lọ́run fi mú yàn ọ̀gbọ́lọ́ ní nǹkan gajàmá àníkọ́ máa rúfin ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tọ́lọ́run torí ẹ̀ dán wa wò léyìí tí ò ṣe rọ́ńbẹ̀ òun náà ni ká máa gba ọtí mọ́mu láàyè alájí mutí alájà mutí àáfàá gan mutí gbà mí bàbá lè máa mú bàbá ọ̀daràn yẹn ti ń pẹ̀rẹ̀ nílé máa mú òun náà mutí ní sọ fáwọn èèyàn kan máa mọtí wá òun fẹ́ fi ṣáájú fún wọn ọlọ́wọ́n bá ní nàmàlì hamr ọlọ́wọ́n bá ní ẹ̀rí ọtí wọlùmẹ́sìrò àti tẹ́tẹ́ títà kíráìmù méjì nù wọlé ànsọ́ọ̀bù àti ká máa pẹ̀rẹ̀ sí di òòsà wípé kó sàyẹn kó fún wa ní nǹkan kan àbí kọ́ dáàbò bò wá wọlé àsìláàmù àbí ká máa lọ lè wọṣẹ́ ríjì súnmi ní ṣèyítọ́ ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ni iṣẹ́ ìsùn ni ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìsùn ni ẹni bá ti ń sìn kan náà wọn ti bọ́ sọ́wọ́ èso fẹ́dítẹ̀ ní bóhùn la'allakum tuflihun ọlọ́run bá ní ẹ jìnnà kó ń bẹ̀ jèrè insurance ni wọ́n máa ṣe èyàn mẹ́ta ó dáwó èyàn mẹ́wàá ó dáwó èyàn méjì ó jẹ́wó èyàn ó kó yókù ẹ̀ na ẹ̀wá lè ta tẹ́tẹ́ nílẹ̀ wá dà èyàn mẹ́wàá gbogbo àwọn nǹkan yìí ló fa ìbínú ọlọ́run ọba wa tọ́lọ́ ọlọ́run ọba níta ẹ bá jìnnà sí ẹ jèrè àmọ́ tẹ́ ẹ bá jìnnà sí ẹ parun wàhálà ó dé wàhálà náà ti dé báyìí jama kọlọmọsà mu wà kó ń bẹ durusun fi wákìtì corona nínú àwọn ẹ̀kọ́ tá a wá kọ́ lásìkò corona èyí tó ga jù ń bẹ òun náà ni pé títóbi ọlọ́run hàn sí tọ́lọ̀ ń dá tá a fojú rí nídìí bẹ́ẹ̀ ní òfin níjẹ́ kọ́ máa bẹ̀rù ẹnì kankan lẹ́yìn ọlọ́run ọba rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run náà lọ́ọ́ ká lọ kẹfẹ́rí ń sọ pé ká lè bẹ ọlọ́run ọba ìlú èbó amẹ́ríkà nígbà ẹ̀ta ó bomi lójú wá fún àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn mi ó ní ẹ pé ọlọ́run yín yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa kálẹ̀ tarabọ̀ súnà torí ànábì sàlá ti sọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àti tá a ṣe tó bá ti dé gbogbo ohun tí a bá fẹ́ ṣe lé ayé ká máa béèrè pé kí lànàbì ní ká ṣe gbogbo àgbáńlá ayé wọ́n wá rí i pé ànábì ló yẹ káwọn tẹ̀lé táwọn tẹ̀lé advice ànábì lérí àjàkálẹ̀ àrùn gbogbo ìlú ní ọ̀parun tán wọ́n wá ní anábì ní gbogbo ìgbà tẹ́ ẹ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn bẹ́ńbì kan fala tadkhuluha ẹ má wọ ìlú náà o ẹ má wọ ìlú náà o gbogbo níta bá wù kẹ́ fẹ́ lọ lè ṣe ń bẹ̀ ẹ má wọ bẹ̀ wa idha waqa'a fi ard àbí tí àjàkálẹ̀ àrùn tó bá ti ṣẹlẹ̀ ńlu kan tó ti mú ẹ̀yin náà tẹ́yìn náà ti wà ń bẹ̀ wa antum biha ìlú náà lẹ́sìn wa fala takhruju minha anábì ní ẹ má jáde ń o ká má jáde àwa táàrùn mú káwọn tí ò mú ká má wọ bí ọ̀dọ̀ àwọn táàrùn mú òun náà ni solution lẹ́yìn àdúrà àdúrà làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká yàgò fúnra wa níjọba fi ní kẹ́nìkọ̀ọ̀kan wa ká gbélé jòkó ká máa kírun ọ̀ràn yàn lé èèyàn máa yá ká máa tẹ̀lé àwọn eléré dandan ni o tí wọ́n bá ti pa wá lẹ́sẹ̀ láti fi ṣe ọlọ́ ọ̀rá ànábì tó ní ká máa lọ́pọ̀ torí kárùn kọ́ mọ́ máa ràn púpọ̀ ànábì náà ló ní àjòkó lé jama bójú bá rọ̀ kí lànábì ní àṣẹ ebó ní kájòkó lé ká jama ni nítorí ká mọ́ bá kú torí àláfíà ara wa arìnrìn àjò wọn ní jímọ̀ sọ̀rọ̀ yẹn fún anábì lọ́sọ bẹ́ẹ̀ nítorí pé àlàáfíà ara rẹ̀ akólé kan lérí àlàáfíà ó pàtàkì púpọ̀ ọmọ ṣiṣẹ́ ẹ̀sìn gbọ́ ọmọ ṣiṣẹ́ ẹ̀sìn ṣe o tọ́ba ní ẹ ẹ bọ́lá bá ní yóò múyàn yóò múyàn bọ́lá bá ní òní múyàn kò ní múyàn ó ti takò àdísì ta sọ yìí torí táwọn tí wọ́n kọ́kọ́ gbọ́rọ̀ yìí táwọn bá fẹ́ tẹ̀lé tí wọ́n sọ yìí ni òní gbọ́rọ̀ sá ànábì lẹ́nu ànábì má débẹ̀ ànábì ni ẹ má jáde ànábì ni má wọlé nítorí kọ́mọ̀bà àràn ẹ má jẹ́ àpẹẹrẹ wa mùsùlùmí lásán àti ká máa tẹ̀lé súnà nábì àwa tí kí wọ́n bá sì yé ká lè tọ́ kẹwù dáadáa ká tẹ̀lé àwọn afẹ́sìn lérí gbogbo àwọn ìtọ́nisọ́nà wọn abẹ́lọ́hun nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àrùn tó wà ń tà yìí àrùn tó lóògùn ni kọ́lọ́mọ́sàdì arógùn rẹ̀ èyí tó ga jù nínú solution òun náà ni ká máa pè ọlọ́run àdúrà ká máa pè ọlọ́run ọ̀yẹ́ Ibrahim ó ní tọ́ba rẹ̀ mi ọlọ́run ni máa gbogbo àwọn tó ọlọ́run bá fún alálàáfíà àwa tí ó mú ọlọ́mọdé ó mú wa o abẹ́lẹ́ nínú àánú rẹ̀ irú àdánwò yìí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ mọ́ àwa náà kọ́lọ̀ ń já gbọ́dọ̀ sọ́lọ́n lẹ́nu wa jazakumullahu khaira wa wa rahmatullahi wa barakatuh